والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أبغض الرجال إلى الله الألد الخصم رواه البخاري يعني لو عائشة ومسابة سالكون ينفون tó gba àwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà wa nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní òjíṣẹ́ ọlọ́run alẹ́kùn kí àti ìjẹ́ ọmọ bá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́sọ báyìí pé inna abghada ar-rijali ẹni tí olúwa ń bínú sí jù tá a pé ọlọ́run bínú sí yàn o ẹni ọlọ́run bínú sí jù lọ́dọ̀ tọlọ́run aládù alifàfẹ́ alájàngbìlà oníyàn àjàkúdórógbó ẹ̀ńtọ́ fẹ́ràn yàn wàlẹ̀ alád ẹni ọjà jẹ́ pé alájàngbìlà ni a ìdálé dúnyàn pẹ̀lú ara ẹni àmì ìhàn wa pé ká sọ làákàyè nù èyí wọn pé ká sọ ọmọlúwàbí nù bàbá ń bá rí rẹ̀ èyí wọn ò pé kéèyàn ọmọ wùwà bí mùsùlùmí má gbogbo ẹni tí ń bá ń jà tí èyí wo nǹkan kan kò wọ ẹsìn kò wo ọmọlúàbí èmi ò pé kí wọ́n fi òun lẹ́wọ̀n ó ṣe wéré fún à kódà o dẹ́bi mùsùlùmí o kódà bí ìjà ń bẹ olúwọ̀ fájà ń gbìlà o alàdú alìkàtúntò. عن أبي أمامة رضي الله عنه قال أبو أمامة لما سألكم ينرفونه بأن وقاوة وصحابة النبوة محمد صلى الله عليه وسلم هنا أني أجيسي أولون قال يوم أبا ما فوا أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وبيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وبيت في أعلى الجنة لمن حسن خلقه أخرجه أبو داود النبي صلى الله عليه وسلم النبي ني أنا زعيم ببيت مبدرانتي لك فما كو الجنة lọ́mọ́sá síwájú lórí rẹ̀ o ẹni ànábì bá lóun garanti kó nílé kan lálìjẹ́nà tó ní ìdí àmọ́ béèrè pé sọ́mọ àlìjẹ́nà ni àbọ̀mọ́ náà mo garanti pé yọ wà àlìjẹ́nà nù lọ́mọ́sá àjẹ́ garanti bẹ́ẹ̀ o àwọn òwò wa ní káwa náà wúrú wà tí èèyàn fi dìsáàbù kánẹ́bí ọ̀gára ti ilé kan kalẹ̀ fún yàn ní àlìjẹ́nà kí lálá kọ̀kọ́ liman taraka al-miraa wa in kana muhiqqa. a ẹni ọ̀pá ìyàn ìyàn jíjà ọ̀pá tí kọ́dà bó ṣe pé òun lọ wà lórí ẹ̀tọ́ wà ní akílámà wà fà ọ̀dà ọ̀dà ọ̀dà síbẹ̀ ti yí náà nù àdébìlẹ̀ ni ọlọ́run bá fún rúwà bẹ́ẹ̀ ẹ sì máa rí wọn láwùjọ náà wọ́n lè kéré kódà òun ló ní ẹ̀tọ́ òun lọ wà lórí òdodo òun lọ jàre òun lọ jàre àmọ́ ń gbọ́ bá ti di pé ní àá kíní yìí ti kọjá àlà ti ọmọlúwàbí ti kọjá àlà ti mùsùlùmí ọ̀dà ẹ̀fìn wọn lẹ̀ ẹ̀fìn wọn lẹ̀ bá bá ní bí ó yá bá bó ti rí náà nù ẹ̀fìn wọn lẹ̀ ànágbèlẹ́yìn tó bá lè máa ṣe bẹ́ẹ̀ mo garanti ilé kan fún lálẹ́ jẹ́ náà ẹlẹ́ẹ̀kejì. وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا gbogbo ẹni rọba kú lọ́rọ̀ ẹ kódà bí n bá ń ṣàwàdà kódà bí n bá ń ṣàwàdà kò ní parọ́ kódà bọ́ fẹ́ káwọn èèyàn rẹ́rìn kò ní máa torí yíyún parọ́ ìtọ́kọ̀lọpọ̀ kó sí lónìí skate maker content creator ọmọ mùsùlùmí wa gbọ́n tá nàbì rẹ wí fọ́ o ọba fẹ́ lẹ́kàn lálẹ́ náà má parọ́ kọ́dà bọ́ ń ṣe kínní kọ́dà bọ́ ń ṣàwàdà irọ́ àìfirọ́ ròyìn mùsùlùmí pé òkúrọ́ ni wọ́n à ròyìn tí ọ̀dà ni o ǹjẹ́ excuse wa ń bẹ fún àgbà ẹlòmíràn wà ẹlòmíràn wà ni, àwọn èèyàn òwú fẹ́ lómi ta ń tẹ̀ mọ́ wílẹ̀ kan kò rí bẹ́ẹ̀ fẹ́ ní àìbátan fi yí ìbá kan fi àkọsí àkàn fi o irọ́ ni ń jẹ́ o ànábìlẹ̀ ni ọba tí ọlọ́run ní kí má ní ọ̀dára jẹ pé kọ́dà bí ń ṣàwàdà kò ní ṣe kí ni kò ní parọ́ ànábìlẹ̀ ni mo garanti ilé kan fún ọlọ́run jẹ náà. وبيت في أعلى الجنة لمن حسن خلقه إلى لك تا ما سافرون فواه ànábì ní gbogbo ẹni ìwà rẹ̀ bá dáa ìwà dáadáa máa tún yàn lọ́pọ̀túnìtì àti nílé lálùbọ̀ náà ànábì ló yẹ ẹni ìwà rẹ̀ bá dáa liman hasuna khuluqu à ẹni ìwà rẹ̀ bá dáa ànábì ní mo garanti lẹ́kọ̀ọ́ fún lájẹ̀ náà ẹ dákun ìwà dáadáa fún mùsùlùmí ó ṣe pàtàkì o òun náà làwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá máa wí láti jọ̀hún jọ̀hún pé ẹ fi wà fún ẹ̀sìn méjèèjì lànàbì ní kódà bẹ́yẹn bá mọ̀ ní wọ́n bá ń sọ fún bẹ́ẹ̀ wọ́n ń sin gbẹ́rẹ́ pàkọ́ ni kọ́ lọ́ọ́ mọ̀ o nígbà wọn bá fi ń wí fún yẹn já bí wọn ti lẹ́sìn tó á bí wọn ti mọ kéwú tó ìwà yìí náà ni ò sí ìwà náà ni kódà o kódà o bá nàbì torí kọ́ wọn o. o sì lè lẹ́sìn tá o lè nímọ̀ tó ànábì kéèyàn má kéèyàn má gba ẹ̀tàn ẹlòmíràn máa wá pé yẹ ìsìnkú tó ń kú sí náà nù ń lọ rẹ sí ibi èèyàn bá mọ̀ pé òun kù síbi ìwà náà wọn náà máa tírèmì ààrẹ ìbọn orí tí ah, wà wù wọn náà máa wúrú wà ìwà gbogbo ọ̀nà oríṣiríṣi ọ̀nà lànàbí rẹ̀kọ́mẹ́ndẹ̀ fáwọn mùsùlùmí òkú ìlà ọ̀sọ̀lọ̀ mùsùlùmí lẹni tó yẹ wọ́n máa rí kí làá ṣe ń pè ní wà dáadáa ìwà dáadáa bẹ́ẹ̀ ń bi èèyàn máa jó lódodo ìwà dáadáa ni kí wọ́n máa yàn gbà á sẹ́ni àjí wínú bẹ́ẹ̀ náà lónìí ìwà dáadáa ń bẹ́ẹ̀ ń bi kéèyàn jó nítẹríba ọmọ máa gbéraga ìwà dáadáa ń bẹ́ ń bi kéèyàn já lámàá náà ọmọ pé a táwọn ẹlẹ́kọ̀ọ́ nǹkan ọ̀hún sí lọ́dọ̀ àtọ́ ọlọ́run jẹ́ bá a pé tí wọ́n bá ti ń sọ fún èèyàn báwọn ìwà rẹ̀ ọ̀dà ni o ìwà dáadáa omi kéèyàn bọ̀wọ̀ fẹ́ ni ojú yàn ń bẹ ní ìsìláàmù bẹ́ẹ̀ ta ẹnu pọ̀ ba láyé òun náà fún láì fún yìí o ìwà dáadáa ìwọ́n tó jù yàn lọ náà sànú rẹ̀ ànábì ní àgbàlagbà ó láàánú kínní ọmọ èdè ọmọdé náà ma àgbà ní àgbà àwọn wà dáadáa nù o ìwà dáadáa yìí sì wàá nì kò ní ìdáyé tẹ máa júwe lọ títí a ànábì sọlọ sọlọ ní arábi tó fi mà pé sẹ bú wa bú lòun ògbóǹtọ bá ti fáwọn èèyàn bọ mẹ ògbóǹtí wọn náà bá ti ń fọmọ kan sọ ìta. So, pé bẹ́ẹ̀ nìkan láti ń bọ̀ yé ń tètè máa ń pa. ìgbà tá a fà ń lọ òru aṣọ funfun lásùbà tọ́lá wọn fẹ́ gbé kinní kan síbì kan tọ́wá ní káwọn ọmọ tó kò dúró bẹ́ẹ̀ nìkan bá ti ń bọ̀ tẹ̀wọ̀n fóun náà ti mọ̀ pé tí ọlọ́run fi rán ànábì kóun ṣe ọ̀tọ̀ sí lójú tóun fi ń gun àwọn èèyàn ń ta ànábì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ló gbóńtéèyàn bá ṣe tí ọ̀bá fi fẹ́ tí wọ́n bá òun bẹ́ẹ̀ tí ọ̀dà ìwà gbìyànjú lọ mọ́tà tún wa wá sí kó tún ẹ̀sìn wá sí kálíbà gbèrè gbogbo ẹ̀ kó lọ́wọ́ tún wa lérè rẹ̀ ní ayé àti láti àmà وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين